so làṣẹ wa gbé eléyìí jáde àwọn ẹrú ọlọ́run kan ló tún gbé ìnáwó títẹ̀ jáde kọ́lọ̀ ń san wọn lẹ́sàn-án rè tọ́ níbi apàkíyèsí gbáwọn àkókò tó wà lápọ̀ọ́lẹ̀ fódìdí ọdún kan lọ́wọ́ àlẹ́ bíi yẹnni kó àkókò sọláàt fódìdí ọdún kan lÓgbómọ̀ṣọ́ àtàgbègbè rẹ̀ so àwọn ṣàlàyé pé àwọn àkókò yìí o kìí sọ Ọlọ́run ló sọ pé àkókò báyìí pàtó o so ṣùgbọ́n àwọn olùmọ̀ látàrí àlàyé tánàbí sallallahu alaihi wasallam ṣe fún apá àfi máa mọ àkókò sọ láti kọ̀ọ̀kan iná fi gbìyànjú eléyìí kìí sàwọn alakọ Rabitatul Alam al-Islami Muslim World League tó wà ní Mẹ́kà àwọn ni wọ́n ní agbọ̀nbitá ti mójútó lé gbogbo olúlé ayé ni wọ́n kọ àkókò sọ láti rẹ̀ bẹ́ẹ̀ àwọn ayọ̀tò gómọ̀sọ jáde ní táà ṣe jù bẹ́ẹ̀ lọ àgàtú kọ pépà tiwájú yìí kìí sàwọn alakọ àkókò sọ láti yẹn pépà tiwájú yìí lásán làwọn kọ àṣàlàyé ń bẹ̀ yìí pé èyí sọ ọlọ́run kìí sànábì ló pé aago báyìí pàtó ṣùgbọ́n a ti ṣàlàyé àdìsí kan síwájú tánàbì sallallahu alayhi wa sallam tó ti sọ fún wa àmì tá a fi máa dákòókò sọ láti kọ̀ọ̀kan mà àmì làwọn ọmọ wa wò gbogbo gbà sí àkókò tó bá wà lákọọ́lẹ̀ tí àkókò bá yapa sámì tá a rí èwo la lò àmì la tẹ́lẹ̀ ìbá yé wa àkíyèsí àkọ́kọ́ nù a sì tún sọ pé kò yẹ kò tọ́ ká pèpè fún sọ láti kan kákòókò rè ótótó nígbàtà kòkò sọ láti bá tó tó láti máa pèpè fún àyè pè rún sílẹ̀ lápè lẹ̀ tó bá yẹ ní sọ láti sọ tá a pè tá lákọ̀ọ́kọ́ kó tó di pa àlùfájàrí yọ ká wá pè tẹ́lẹ̀ kejì tó ti sọ láti gángan lẹ́yìn ìgbà tá àlùfájàrí bá yọ àìsùn sọ pé ńgbàtà bá pè fún sọláàt àkókò tán kọ́ bí gbà náà látò pè rún bàtà a bá pè fún sọláàt àwa tún fi bí ìṣẹ́jú mélòó sílẹ̀ láàrin ìgbà tá a pè ń sígbà táwọn èèyàn tí wọ́n wà tá a fi wá sí kọ́ ọ́ mà so ṣùgbọ́n ní pàtàkì gbogbo ẹni tó bá gbà ètò wà ń bí ó ti pọ̀ jù tó yẹ pa lóbó ṣe yẹ ẹni tí wọ́n bá gbà kọ́ dárúkọ mẹ́sídìdì wọn tó fẹ́ gbà fún kí wọ́n korúkọ masjid yẹn lẹ̀ tí wọ́n fi ní gbà fún masjid lẹ́ẹ̀mejì yóò sì sọ àdúgbò tí masjid yẹn bá wà yóò sáìn yóò kókọ rẹ̀ yóò sáìn yóò sì kọ déètì tí ẹlòmíì ò tún fi ní wá gbà lẹ́ẹ̀kejì lórúkọ masjid yẹn wọn ò ṣe pé kéèyàn kan lọ lẹ́ẹ̀mọ́ yàrá rẹ̀ wọ́n gẹ́gẹ́ bíi jama so ó wà fún gbogbo mọ́sálásí ẹ̀ wà àǹfààní tí wọ́n wà ń bẹ̀ torí nìsín ewé ìwé bíi méje ńlọjẹ ìyẹnjẹ ńlá ni ó sì jẹ kọjá pé wọn nìkan lọ lọ lẹ mọ yàrá rẹ àbókò sábẹ́ fáìlì torí rẹ gbogbo mọ́sálásí la fẹ́ fún mùsùlùmí tá a bá lò bó ṣe yẹ ó ti pọ̀ jù àwọn iye mọ́sáájì mélòó náà la ní torí ẹ gbogbo ẹni tí wọ́n bá gbà kó gbà fún mọ́sídìdì tiwọn kó sì kọ àkọọ́lẹ̀ orúkọ mọ́sídìdì yẹn àdúgbò tí mọ́sídìdì yẹn wà kó sì sáìn kọ́kọ́ kọ́ rẹ̀ èmi mọ́ gbà lórúkọ mọ́sídìdì wa so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ nígbà tá a bá fi dìde kúrò ń bí wọ́n mọ̀ pin fáwọn ẹni tí wọ́n bá nídìí rẹ̀ ẹ̀ka béèrè bíi márùn. ìbéèrè àkọ́kọ́ wọ́n bẹ̀rẹ̀ pé ẹ̀kọ́ tí kò bá ní àwọn obìnrin ṣùgbọ́n àti àwọn àwọn aláìní àtàwọn aráalé anabi sallallahu alaihi wa sallam gbogbo ẹni tó bá fi lè jẹ́ mùsùlùmí wọ́n pàdé nídìí pé gbogbo wọn pátá sàhábà ni wọ́n jẹ́ fanabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn ará ilé rẹ̀ àlékún tí wọ́n wà fáwọn àlékún pé sàhábà ni wọ́n ará ilé ànábì sì ni wọ́n eléyìí ń bẹ fún àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam torí rẹ̀ ipò tí wọ́n tún ga ju ti ẹni tó jẹ́ sàhábà lásán lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó ń tipa abubakar ọ̀jára ilé ànábì umar ọ̀jára alẹ́ ànábì uthman ọ̀jára alẹ́ ànábì ẹnu gbogbo èèyàn kò lórí pé abubakar lọ́lọ́lá jù lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn náà umar lẹ́yìn náà uthman lẹ́yìn náà ali naam. seti. wọ́n ní sábà dárúkọ munafiki munafiki àgbà ibnu salul kí ni káwọn máa sọ kò sí radiyallahu anhu radiyallahu anhu báwo wọ́n àti èsì kéèyàn máa ti sè kéèyàn máa ti la'natullah alayhi báwo ta ló bẹ̀ ọ́ wọn ò bẹ́ ọ́ kọ́ sọ pé la'natullah alayhi na'am ẹfẹnu béèrè ẹfẹnu béèrè wọ́n ní ta ló lọ́lá jù nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam gbogbo wọn ni wọn lọ́lá gbogbo wọn wọn lọ́lá ṣùgbọ́n ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ pàpẹ sí khadija ló ga jù ni àbí aisha ẹni wọn kò lórí pé láyé khadija ń ló ga jù ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí khadija ti kú báwo wá ni ṣé aisha ló jù ni sóńnà tún agaga títí ó tún ga jù khadija tó ti kú lọ ilé yẹn ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ amẹnu wọn kò lórí pàwọn méjèèjì wọn ga jù náà. wọ́n ní ṣé tí ìgbà tó ti pé àwọn mọ̀nàfíì tó fi àwọn mọ̀nàfíì tó ti pé àwọn ìṣọ́lá wọn gbà lùgbà tó pé sí ìṣàbí làwọn náà. wọ́n láwọn mọ̀nàfíì tí wọ́n bá nàbí sallallahu alaihi wasallam lùgbà sí ìṣàbí làwọn náà tí wọ́n sì fi hàn pé àwọn gbàgbọ́ ní gbangba bẹ́ẹ̀ ni sàábì ni wọ́n lójú ayé káfìrí ni wọ́n ní pàápàá lọ́dọ̀ ọlọ́ torí ẹ̀ ìgbà tí wọ́n tọrọ pé kánábì kó jẹ́ káwọn pa ibnu salul anabi ni kò wọn máa pa ẹ̀rù ń bà wọn wọn máa sọ pé muhammadu ń pa àwọn sábẹ rẹ sẹ́yìn pé lójú ayé mùsùlùmí ni àmọ́ ní pàápàá káfíìrì ni torí ẹ̀ lọ́lọ́wọ́ bá sọ pé ẹni tí yóò sọ kóun ló sagbátẹrù irọ́ tán pa má àyíṣà ìyá ńlá ń bẹ fún un òun náà sì ní ibùdó sọlóòlù ọlọ́run sọ nù ayà pé innal munafiqina fi darkil asfali minan nar ìsàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn munafiki ọwọ́ náà. wọ́n àbí wọ́n ti mú ìyá ńlá wa àìsàn àbí wọ́n ti mú wọn rìn àjò yẹn nígbà tí wọ́n tí wọ́n fi wá wọn lẹ́yìn wọ́n ní ṣé tí dọ̀rọ̀ orí bá fọ ayé èèyàn náà lè mú ẹni tó ṣe pé. ẹ jọ ẹ sọ̀rọ̀ dọ̀rọ̀ orí náà <laughs> wọ́n ní ṣé bí Safwan ibn al-Mu'attal bó ṣe mú àìsàn rìnrìn àjò yẹn sáwa náà tí dọ̀rúra bá wà a lè mú obìnrin olóbìnrin rìnrìn àjò báwọn ẹ jẹ́ kí dọ̀rúra náà ṣẹlẹ̀ ná ẹ wàá sọ dọ̀rúra o bí kíni náà rí naam. kìí ṣe mọ́sálásí ni gbogbo mọ́sálásí láti lè ṣe sọ́láàtì wọ́n á ní mọ́sálásí ahmadiyya ńkọ́ kìí ṣe mọ́sálásí torí bíi tí káfíìrì kọ́ kìí ṣe mọ́sálásí wọ́n á máa pè àwọn ahmadiyya sì ṣe mùsùlùmí torí bíi tí àtijọ́ tàtàkùnsẹ̀ onígbà wọn sọ pé irọ́ làlùkùránì pa ìrọ́sìn ní sunnah anabi sallallahu alayhi wa sallam pa tọ́lá anabi muhammad sallallahu alayhi wa sallam ló pin àwọn òjíṣẹ́ parí àwọn anabi àwọn làwọn ọgbà bẹ́ẹ̀ ibi tá a ti tata pín sẹ́nu torí rẹ̀ bí ọmọlẹ́yìn pọ́ọ̀lù náà bá kọ́bì kan lẹ̀ tó pè mọ́ṣáláṣí kí náà fẹ́ fi ṣe kò sí ní tá fẹ́ fi ṣe náà. àwọn béèrè pé ẹjọ gẹ́gẹ́ bí àwọn ti ṣe mọ ìpìlẹ̀ sóràtò ìjọba pé ṣé a lè sọ orúkọ ọmọ wọ́n ní báwọn ṣe máa ìpìlẹ̀ suratul mudathir àti suratul muzammil sáwọn lè pọ̀ ọmọ ní mudathir ẹni tó daṣọ borí muzammil ẹni tó daṣọ borí kọ̀tọ́ àmọ́tọ́ bá ti sọ ọmọ kò sí ní táwọn ò ṣe ju kútọ́ ọlọ́run fòrè sí lọ àmọ́kẹ́ tó sọ ẹ o ti dàgbà bàbá tó daṣọ o pé kíni eléyìí so pọ̀ nítorí ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn lérò ìgbórúkọ ànábì ni pé màtí wọn sọ pé ya ayyuhal muddathir ìwọ tó ọdà sọborí wọn àgbẹ muhammadul muddathir wọn muhammadu rẹ kò sí déédéé bíi tọ́ha ma anzalna alayka alqur'an litashqa àṣọ alqur'an kalẹ̀ fún ọ sórí ibú wọn ni màtí wọn sọ tọ́ha. tí sọ pé àṣọ alukurani kalẹ̀ fún ọ wọn ni ajá yìí pé ń kọ́ kò sì rí bẹ́ẹ̀ wọ́n jẹ́ bó ṣe jẹ́ wọ́n tún ní yàásín ẹ muhammadu náà. wọ́n ní kí ni àti islam kọ́ sí ká dábẹ́ fún mi sọ ẹ dábẹ́ fún mi ẹ eléyìí ní islam wí yàtọ̀ sí ètò òyìnbó ń sọ òyìnbó ń sọ wípé kò rárá torí nítorí tó fi ní kò rárá ó ní fífa tá a máa fa gbogbo abẹ́ obìnrin dànù islam ò sì sọ mí kankan ẹ̀fà bẹ̀rẹ̀ dànù náà. wọ́n ní ṣé ìyá ńlá wa fàmílì àti àpò àti àwọn àṣẹ ìjọba àti ṣé ìkan náà àtàwọn ìyàwó ìbí ṣé ní àlejò náà wọ́n sì. wọ́n ní sẹ́bì kan náà lànà bí wàá fi gbogbo ìyàwó rẹ̀ sí ni kìí ṣe ibìkan náà kálukú pẹ̀lú ilé rẹ̀ kálukú pẹ̀lú ilé rẹ̀ torí a níwèé kan tí wọ́n ti ya fọ́tò bílẹ̀ àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam ti ṣe rí tí wọ́n yà sínú ẹ̀ kálukú pẹ̀lú ilé amátá àgbàlérò pẹ̀lú ilé ó lè jẹ́ yàrá kan o yàrá kan náà ni pẹ̀lú nǹkan èlò rẹ̀ yàrá kan àti ibi tí wọ́n ti wẹ̀ àti ibi tí wọ́n lò sí finish so àmọ́ yàrá kan tí ọ̀kọ́ lura wọn wọ́n fẹ́ gbẹ́ tira wọn torí láti ṣọ́ra fún fìtínà lòkè ṣe irú tiwa tọ́fẹ́ ìyàwó mẹ́rin àwọn àníkálukú mọ́ fún ilé rẹ ilé wo ló fún wọn yàrá ọ̀tọ̀ọ̀tọ̀ tó fara kanra wọn ọmọ pé wàá lọ́ọ́ máa ṣẹlẹ̀ yàrá tó yẹ pé bẹ́ẹ̀ ń bá rẹ́rìn gan bẹ́ẹ̀ ti gbogbo wíńdò ẹ̀rín ọ̀jáde wọ́n sọ pé ẹlòmíràn sọ pé àwọn òun lẹ́ fi rẹ́rìn ká máa sunkún nígbà tá a ti sí lọ́dọ̀ ká máa sunkún so ẹ̀rí pé gbogbo wàá àwọn tó kọ̀ọ̀kan bá wà ní apátímẹ́ǹtì tiẹ̀ so wàá lò ó dínkù eléyìí jẹ́ bó ṣe jẹ́ torí rẹ̀ ẹni tó fẹ́ fẹ́ yàwó púpọ̀ tó wá lọ gba flat three bedroom flat wọ́n wá fi yàwó mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ síbẹ̀ wàláhi ó ti kọ lẹ́tà sí fìtínà nígbà tí fìtínà yẹn bá ṣe ń bọ̀ DHL ni ọba wa so nítorí pé ìgbà tí wàhálà bá ṣẹlẹ̀ wàhálà ó pọ̀ òṣùwọ̀n àfi tó wáyé pé three bedroom flat yẹn wọ́n kọ́ lọ́nà tó yẹ pé ọ̀kọ̀ọ̀kan nínú wọn ó ní tọ́ílẹ̀tì rẹ̀ ó ní kitchen chair tó bá ti wọnú ẹ̀ kò bùkátà láti wá nǹkan kan wá sí pálọ̀ tó pa kálukú pọ̀ tó bá jẹ́ bá wà á lò dínkù yóò dínkù ni o yóò sọ pé yóò tán o náà. tẹ́lẹ̀ náà wo ní dúró dìgbà tó bá dàgbà ọmọ tó lọ́ọ́ fẹ́fẹ́ ní kékeré tó ti sọ fún bàbá rẹ̀ tí bàbá sì ti gbà wọn á ní tó bá dàgbà tó lòun ọ̀fẹ́ òun ọ̀fẹ́ yẹn kọ́ ṣé wò ó dùn dìgbà tó bá dàgbà ni ṣebí wọn náà fẹ́ ṣe express ni <laughs> wọ́n ti sọ pé ọfẹ́ fẹ́ lọ́mọ ọdún méje má ti bá ẹ pọ́dún mẹ́wàá kó gbé wá fún ọ ni kí lọ́mọ ọdún mẹ́wàá gan mọ́ àbí òye yọ̀ọ̀kan rí ọ nígbè tọ̀ bàbá yìí là ń jọ ń gbé ní ojúmọ́ kí ta ni bàbá ọkọ rẹ jẹ́ bó ṣe jẹ́. Naam. wọ́n ní ǹjẹ́ sọ́tọ́ pé bí yàrá wa Khadija bó ti ṣe kọnu sí Ànábì sallallahu alaihi wasallam pé kóbìnrin mùsùlùmí mi náà kọnu sọ́kùn dáadáa kò sí tó burú mbẹ́ bó tilẹ̀ jẹ́ pé kìí ṣe tó rọrùn fóbìnrin láti wá bọ pé fẹ́mi kò easy o torí pé ọkùnrin ó lè wò ó kó ní ó wù ó àmọ́ wọ ọkọ kan sọ pé kò wọ́n fẹ́ gan lòun fi kórìíra rẹ̀ bọ́kùnrin mi ṣe wà so ó sì tún ṣeé ṣe kó sọ pé ọ̀fẹ́ fẹ́ ìtìjú ti ń bẹ́ńbẹ́ fóbìnrin ọ̀gá gan kọ́dà yóò fẹ́ kókó lù torí ẹ̀ tóbìnrin náà bá ti wò ó torí pé ó wò ó dáadáa kó na ọmọ náà tó fi sọ tó bá lọ fẹ́ kọfọ wọnú Ọlọ́run sọkọ mi fún kò sí wàhálà ń bẹ ṣùgbọ́n tóbìnrin bá sọ pé kọ́ fẹ́ òun má tètè reject ẹ̀ káti ẹ̀ pọ̀ fẹ́fẹ́ ọkọ̀ gbọ́nà tó dáa bí kọ́ bá wọ́kùnrin míì pé kó ronú sí i àwọn ìyàwó tiẹ̀ tó ní títú ọ bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì tú ọ ò tí ì fẹ́ fẹ́ mi ní ìsìn so wọn sọ bẹ́ẹ̀ fún amẹni báyìí masha allah la quwwata illa billah la hawla wala quwwata illa billah so inú rẹ̀ n'o dùn so ah, bẹ́ẹ̀ bá ti ní fẹ́ bẹ́ẹ̀ ní fẹ́ ẹ jẹ bó ṣe jẹ torí ẹ olójú kòkòrò kò sí tàbí ṣùgbọ́n ìgbà tí ọjọ́ ò tí ì lọ rárá ìyàwó rẹ̀ ó ti pé mẹ́rin kò sì sí tàbí ṣùgbọ́n ìgbà tí ọjọ́ ò tí ì lọ bìkan rárá yóò ti máa pààrọ̀ àwọn obìnrin yóò ti máa lé wọn dànù ojú kòkòrò nìyẹn torí ẹ kí kálukú kó sagbéjẹ mójú ẹ so gbogbo ìgbà tí èèyàn bá ti fojú síbì kan ah eléyìí sì dá o ah eléyìí tún ṣe kínkín ni gbogbo akánná gbogbo èèyàn kò sí wàhálà sódà tó fi lè mójútó lé rẹ ó fi lè tọ́jú lé rẹ unlike ìgbà tójú rẹ máa ń wo bí tí máa ń wo bí tí máa ń wo bí wàá dẹni tó pé ọmọ gbé wọn lágbèjúlẹ àgbèjúlẹ àgbèjúlẹ ọlọ́wọ́n bó sì fẹ́ kéèyàn jẹ́ni tó máa tọ́ àwọn obìnrin wò torí pọ́lọ́ ńlá náà ti máa ń ṣe bẹ́ẹ̀ lọ́kùnrin ó sì lánàá obìnrin tó náà ń tọkùnrin wò tọba ti fẹ́ kan tọba kó agbára rẹ oṣù ju kan lọ jókòó jẹ́ má fa wàhálà fún rẹ náà. wọ́n ní ṣe ọkọ ó lè fi hàn pé ìyàwó tó ń fẹ́ràn jù ní láàrin ìyàwó púpọ̀ obìnrin púpọ̀ só fi hàn kọ́tọ́ o àbòsí lélẹ́yìn o kódà kódà kó lọ sọ́dọ̀ ìyàwó kan kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàwó kejì ń dáadáa torí tó máa ti sọ̀rọ̀ rẹ̀ dáadáa wọ́n máa retí return kí lọ́ọ́ á sàn pọ̀ so ó lè pẹ́ kó tó fura yóò ti fi eyín sí ọ létí pé adayiru dayiru dayiru ni ọ bàbá àkà bàbá òfò torí ẹ ọ gbọ́dọ̀ ròyìn obìnrin kankan lọ́dọ̀ ẹnìkejì. Kaluku, mind your business ó sì gbọ́dọ̀ fi hàn níṣẹ́ obìnrin méjì ló ní wọ́n jà ó jókòó láàrin wọ bọ́ọ̀bì wọ bọ́ọ̀bì òṣìṣẹ́ inú kẹlẹ́yìn sọ̀rọ̀ ń wò gbàtẹ́lẹ́yìn sọ̀rọ̀ ó wò máa wọ ọkàn kálukú fi sọ̀rọ̀ tán máa bá sọ̀rọ̀ tán kó ti kálukú fún un ẹni tó bá jàre ẹ̀dá aláre tó jẹ̀bi ẹ̀dá alẹ́bi so eléyìí díẹ̀ yóò mọ yóò mọ jẹ́ni tó ṣe dọ́gba díẹ̀ ẹ̀hẹ́n kí wọ́n á ṣe pé ká tún á délé ẹnìkan ká máa pé má bínú má bínú ọmọdé ọlẹ́bi lẹ́ẹ̀kan ẹ̀ torí bàbá ṣe báwọn ànírílégbé ẹ̀ kékin àti sọ ó ti tán mẹ́rún torí tó o bá ṣe bẹ́ẹ̀ ó ti dá lábòsí nù oníkálukú ọmọ wa wò lé rẹ̀ ìgbé à wọ́n ti bẹ̀ mí tí ìbá kí wọ́n bẹ̀ mí ń bá ṣe fún ẹ kí lọ́ọ́ bá ṣe so pé tọ owó àwọn wọ́n <laughs> ti lọ bẹ̀ ọ́ lẹ́yìn ok wọ́n wà lọ́la so yẹ́n bá ní pé wọ́n lọ ń dalẹ̀ ara rẹ rú tó bá fẹ́ràn ẹnìkan lẹ́yìn náà kọ́ ọ̀ máa gbogbo bó tilẹ̀ wù kẹ́ni tó o fẹ́ràn yẹn kó dùn ọ́ nu má sọ pé wà mọ́ fẹ́ràn jù má sọ torí wọn ló fi dalé rẹ rú obìnrin ọ̀fẹ́ gbọ́ lẹ́nu rẹ pé ta lẹ fẹ́ràn jù ọlọ́ọ̀ ni mo fẹ́ràn jù <laughs> nínú àwọn èèyàn màá máa rò ó ẹ jẹ́ bó ṣe jẹ́. pé ẹ̀rí khalwa máa tẹ̀ ní kò sí khalwa báyìí nàbí ní lọ sí gharu hiran ti ń lọ ronú àkọ́kọ́ ní sànàbí sekoto já nàbí kò sí ìdájọ́ kankan fún tí ó bá yé ọ kò sí ìdájọ́ kankan fún nù sẹríà ńlọmọ tó rò tó fi ń lọ síbẹ̀ ńlọmọ kò sí tá a fẹ́ fi sínú sẹ́ríà yìí torí ẹ̀ ló ṣe ní ká lọ́dàjọ́ kan máa náà làá fẹ́ sọ pé tó rí kó tó dà nábì ṣé tí ọba rí mọ́lẹ́ngbà tó dà nábì ṣé sàbẹ̀ torí ẹ̀ kò sí dájọ́ kankan mẹ́ kálúwà ń kún máa àdáda lẹ̀ lásán ni kí ló sọnù tó ń wá lọ sí kálúwà kí ló sọnù kí ló fẹ́ dà ó ló fẹ́ wà sọ́la gbọ́dọ̀ tí ìdẹ́tọ̀ febi wọ́n febi pa ebi bá pa dáadáa wọn á tẹ torchlight sí lójú kékeré orí torchlight ìyà ò tí ì jọ olùgbà tó wà hùwà hùwà pọ̀ ń ti rí o ń ti rí kíni hùwà ọlọ́run wọn àgbo ti wà sọ́la kíni wọn kíni wọn àníkò wọn bá sẹ̀sìn wọn lọ xaluwa xaluwa pé kíni kíni wọn wá ń bẹ irọ́ tí wọn á sọ ìsìláàmù di tọ̀rí kọ̀ a adúpẹ́ fọlọ́n tó jẹ́ àríran náà. lẹ́yìn náà kálùwà mélòó la ànábì ṣe lójú ayé ẹ̀ ẹ̀kọ́ wọ́n rí fáàsì kó tó dà ànábì àbí ẹ̀kọ́ ni ńgbà tó wá dà ànábì ńkọ́ wọ́n ní bàbá wà títí tá a bá rí a wà síbi tí ó sùn ibi tí òsì wọn lọ torí pé kó tó dà <laughs> nẹbi nìyẹn náà ní àwọn mọ́jàmù kan gẹ́gẹ́ bí kéèyàn jẹ́ ìmáàmù àti kéèyàn. gbogbo èèyàn gbogbo èèyàn ìmáàmù kíni wọn ní ká dárùn gbọ̀nsẹ̀ sọ ní mọ́jàmù pé ó dìgbà tí di ìmáàmù àbọ̀dì sheikh pé kíni kullu mùsùlùmí gbogbo mùsùlùmí ni kó dárùn gbọ̀nsẹ̀ kò bá jẹ ṣọ́jà kò bá jẹ army kò bá jẹ navy kò bá jẹ police kò bá jẹ anything kò bá máa tàríkè kò bá máa rí kaná mo rò pé yé wa torí ẹ̀yin tẹ̀ ń dọ́gbọ́n sí i ẹ lọ́nà àbáyọ màtẹ́yìn yẹn sì dá a sí lẹ́sìn tí wọ́n dẹ́yẹ sáwọn ti ń dá a lọ wá sẹ́wọ́n kọ́ lọ fákínní dànù mọ́tò wá pé gbogbo ẹ̀ tẹ́ apply ẹ̀ jẹ́ five thousand kálukú pẹ̀lú fákínní dànù wà níbẹ̀ lórí ṣe pé àwọn mùsùlùmí ń gbé mọ́tò tó ṣe pé mùsùlùmí pa mùsùlùmí pẹ́sẹ́ tí mùsùlùmí pa bá ojú ìjà pọ̀ ṣé téèyàn bá dìbẹ́ ìjà rẹ̀ téèyàn wá pa ṣé báwo. wọ́n ní ìlú méjì ń jà ìlú méjì tí wọ́n á ń jà wọn mùsùlùmí wà ní apá kìíní kejì ẹnìkan á gbébọn síyàn ó sì jẹ́ mùsùlùmí gbóhùn ọ̀pá yàn ṣé téèyàn bá dáàbò bora rẹ̀ tí dídáàbò yẹn ò sì ṣeéṣe àfi pẹ̀lú pé kéèyàn náà pa séèyàn sẹlọ ọ̀sẹlọ ọ̀sẹlọ ẹni tó fẹ́ pọ́ tó sì rọ́nà gbára rẹ̀ lẹ́tù pa lọ ọ̀sẹlọ ó sì sẹ́yìn gan pẹ̀lú ṣùgbọ́n tó bá yẹ kó ẹ béèrè nígbà tí fìtínà bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ ìlú dojú ìlú kan dojú ìjà kọ lùkejì gẹ́gẹ́ bí ogun jà ìlíyà tí wọ́n máa jà ọ̀fà àtẹ̀rìn ilé ogun jahiliya lásán lásán àwọn mùsùlùmí kan wọn ké nílùú kan bẹ̀ pé hayya alal jihad jihad kọ igbe jihad ṣẹlẹ̀ o jihad kìnnì fitina lásán lélẹ̀ so tó bá ṣẹlẹ̀ tẹ́ ẹ bá wà ní agbègbè kan nínú méjèèjì yìí ẹ tètè sájáde mbẹ ẹ tètè sájáde mbẹ ibi tá láàfin àwa tẹ́ ẹ bá wà rọnà sájáde àbẹ́wò kìtẹ́ ẹ bá ní kẹ́ ẹ jáde wọ́n tún mú yín pa ẹ jókòó kabi tẹ wà ní kọ̀rọ̀ lẹ́yìn kẹ́ máa bẹ lọ́n kí fìtínà yẹn ọmọ dọ̀dọ̀ yìí eléyìí subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.